إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته شرع معارج القبول بشرح سلم الوصول إلى علم الوصول والتوحيد للحافظ الشيخ حافظ بن أحمد الحكمي رحمه الله تعالى تراوي أوناني أتون تسواجي دوراتني àlàyé tí afáwa olùmọ̀gbà yìí abdulluwa kọba wa gba àbọ̀ wọn tí wọ́n ń ṣàlàyé lábẹ́ àwọn ẹsẹ̀ orin méjèèjì tó ṣíwájú òun náà ní àìlẹ́m bí anna Allaha jalla لم يترك الخلق سدى وهملا بل خلق الخلق ليعبدوا وبالإلهية يفردوا àlàyé ẹsẹ̀ orí méjèèjì òun náà ni olùmọ̀ wa ń ṣàlàyé wọ́n ti wá débi wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ayé yìí òun náà wá ń ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ torí wà ní wọn dáhùn ènìyàn àtàlìjànú àyàfi ká máa sìn wọn. wọ́n ti kó àwọn ọ̀rọ̀ olùmọ̀wá nínú àwọn sàbí ànábì àtàwọn tó tẹ̀lé wọn lórí dáadáa nípa tó ní ṣe pẹ̀lú ìtumọ̀ àyà yìí wọ́n padà wá ní nígbẹ̀yìngbẹ̀yìn gbogbo àwọn ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ sọ yìí gbogbo ẹ̀ náà ni àyà yìí kó sínú ẹ̀rí torí pé تعددت أقوال العلماء ọ̀rọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ yìí gbogbo ẹ̀ tẹ̀síàwòrán hádìrì àyà ẹ̀rì àyà yìí ó gba gbogbo ẹ̀ wọlé àwọn tá báyìí àwọn tá báyìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀rí àwọn olùmọ̀wá ni àmì èyí tó súnmọ́ jù èyí tó súnmọ́ jù tó tó rinlẹ̀ jù gẹ́gẹ́ bí olùmọ̀wá yìí ṣe sọ wọ́n ní arjahuha al-awwal èyí tó tẹ̀sùn wọn jù nínú ọ̀rọ̀ yẹn òun náà ni ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tán kọ́ mú wa òun náà ni ọ̀rọ̀ amirul mu'minin Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu tó ní ìtumọ̀ rẹ̀ ilá lìyà àbùdù ìtumọ̀ rẹ̀ náà ni ilá lè àmúrọ̀ hùm wà àdìrúwà hùm lẹ́ẹ̀dá àdájì torí tí mo fi dánmọ̀ ènìyàn kí n lè pa wọ́n láṣẹ kí n lè pè wọ́n sí kàmá fún èmi ọlọ́wọ́ bọ̀bọ̀ ọ̀kan ṣoṣo wọ́n tún wọ́n mú àwọn ẹ̀rí míì náà wá tó ṣe déédéé áyà yìí nínú àwọn àyè míì nínú alukur'an gẹ́gẹ́ bí wa ma umiru illa liya'budu ilahan wahida la ilaha illa huwa subhanahu amma yushrikun àti àyà wa ma umiru illa liya'budu allaha mukhlisina lahu ddin àti olùmọ́ni wa ghayriha ayat وني ويؤيد ذلك أن الله تبارك وتعالى إنما شاء العبادة من جميع عباده وأرادها منهم وقضاها عليهم في الشرع لا في الكون أي أي أناني إتقتي لولورية وني gbogbo tí àwọn sọ tó síwájú yìí ìfi ń kàn mọ́lẹ̀ ń fi rinlẹ̀ wípé ntọ́ba lọ́ọ̀ tó fẹ́ látọ̀dọ̀ ẹrú ìpè kí ọlọ́run ọba fẹ́ látọ̀dọ̀ ẹrú òun náà ní iṣẹ́ ìjọsìn ọ̀kan ṣoṣo ká mú ọlọ́run ọba lọ́kan ṣoṣo ó sì gba nǹkan yìí lérò ẹ̀rí fìṣàrẹ̀ ó sì kọ́ lákọọ́lẹ̀ ó pàṣẹ òun ló fà ló fi wà nínú òfin òfin tọ́lọ́run ọba tó ṣe àtàṣẹ tó pa òun náà ní kẹrù ṣe ìjọsìn fún ọba Allah subhanahu wa ta'ala wọn lélẹyìí fìṣàrẹ̀ láàfin kẹwò èyí tí ọlọ́run ọba fẹ́ yìí ìjọsìn yìí bó ṣe fẹ́ nínú òfin rẹ̀ nù kò túmọ̀ sí wípé ọlọ́run ọba fẹ́ kí gbogbo ẹrú kí gbogbo ẹrú rí bẹ́ẹ̀ kí gbogbo ayé rí bẹ́ẹ̀ akéèkì ti lọ lórí eléyìí tá a bá ń sọ̀rọ̀ fífẹ́ pé nítorí wọn bá fẹ́ iná ni ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àwọn àyà tó wà ní Al-Qur'an tí wá pẹ̀lú innama amruhu idha arada arada ọ̀rọ̀ ọlọ́run tó bá ti fẹ́ nǹkan kan idha arada shay'an an yaqula lahu kun fayakun tó bá ti fẹ́ nǹkan kó ṣe nǹkan yẹn ṣe ni o ṣíṣe yìí òun ni ìrọ́dẹ́tù. الله سبحانه وتعالى القدرية الكونية الشيلي ولو بس فقوليني لي وشفكاي كما جنو ṣùgbọ́n kìí ṣe fífẹ́ tí ó ní ṣe pẹ̀lú òfin àti yọnu ọlọ́run àárín yìí nínú àwọn àárín tí ìdàrú mọ́ apá kan abọ́pọ̀lọpọ̀ ẹ̀dá òun náà ni àrùn àkíyèsí ti lọ lórí ẹ̀ síwájú wípé gbogbo fífẹ́ fífẹ́ nínú alukur'an àbí nínú sunna nabi òpin sọ́nà méjì fífẹ́ kan bẹ èyí tó ṣe wípé òun tiẹ̀ ó ṣe déédéé nítorí wọn bá nífẹ̀ẹ́ sí ó ṣe déédéé nítorí wọn ọba yọ́nú sí ó dàbí lẹ́bi ẹrú méjì nínú ẹ̀dá ọlọ́run ẹrú kan òun jẹ́ mèrè òun sẹ̀sìn ń ṣe ìgbìyànjú ń tẹ̀lófin ọlọ́run lórílẹ̀ ẹrú kan òun rántí ẹ̀ ń ṣe tó wù ń ṣe ọlọ́run ń balẹ̀ jẹ́ lórílẹ̀ ẹrú méjèèjì yìí tàbá fẹ́ sàlàyé fífẹ́ tí ọlọ́run ọba fẹ́ àti fífẹ́ tí olúwa sàpètì ẹ̀ nínú ìròyìn olúwa al-irada wal-mashi'a tó wà nínú al-Qur'an láàrin àwọn méjèèjì ẹ kọ́kọ́ rí wípé ìròyìn yìí ìròyìn tí ó jẹ́ ìròyìn olúwa ni tó wá lọ́mọ ẹ̀dá ẹ̀ àwọn ìròyìn kan bẹ kan pè ní asèfàtò zàtìyà pàápàá ọlọ́run ọba òun kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀dá eléyìí ó ní nǹkan ṣe ta ni ọlọ́run ọba gba nǹkan lérò fún àwọn ẹ̀dá ni tọ́ láàrin àwọn méjèèjì ẹni tí ń ṣètò ọlọ́run ọba tí ń sẹ́sìn tí ń ṣe ìka tí ń ṣe yẹn èròǹgbà méjì lọ́pàdé lára tiẹ̀ èròǹgbà wípé ìtọ́lọ́run ọba fẹ́ kó máa ṣẹlẹ̀ láyé ní ṣẹlẹ̀ òun lélẹ́yìn èròǹgbà ẹlẹ́ẹ̀kejì ni pé ìwọ yìí ẹni rí lọ́jẹ̀ ẹni dáadáa lọ́jẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun là máa ń ròyìn pé ó ṣe déédéé ìtọ́lọ́wọ̀n ọba yọ́nú sí ó sì ṣe déédéé ìtọ́lọ́wọ̀n ọba fẹ́ràn kẹrù òṣè tọ́ alákọ̀ọ́kọ́ ẹni ẹlẹ́ẹ̀kejì tó ń tí ń balẹ̀ ọlọ́wọ̀n ọba jẹ́ èròǹgbà ọlọ́wọ̀n ọba tó ní ṣe pẹ̀lú pé báyé ó ṣe rí ni bí nǹkan tọ́lọ̀ bá ti gba nǹkan lérò òun lélẹ́yìí àmọ́ kò túmọ̀ sí pé irú ẹni yìí ni tí ń ṣe yìí ọlọ́run ọba yọ́nú sí i ṣùgbọ́n méjèèjì gbó látàfitì rẹ̀ sí èròǹgbà ọlọ́run náà ni àárín yìí òun ní dàrú mọ́pọ̀lọpọ̀ tẹ́lẹ̀mí fi sísọ yẹn ìwọ́n náà lọ dáhùn ìwọ́n náà lọ ní kó rí pékinní tọ́lọ̀ ẹ má ẹ tọ́lọ̀ ọba lẹ́kọ́ máa ṣe ṣé yóò máa ṣe ni yóò mọ dara yóò mọ wà ẹ̀ṣẹ̀ láàrin yìí náà bákan náà ìdí tó ń fa ìtẹsẹ̀dẹsẹ̀ ẹ wọn káyà kan fún wa nínú rákà ẹlẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kan gbólóhùn ọlọ́run ọba tó ní wa ma tasha'una illa an yasha Allah inna Allaha kana aliman hakima ọlọ́run ọba ó ní ẹ̀ẹ́lẹ́fẹ́ kankan kẹgbàá léwu àyàfi tó bá ṣe déédéé ìfẹ́ ọlọ́run ó túmọ̀ sí pé gbogbo tí ń ṣẹlẹ̀ láyé yìí nínú gbogbo ìṣẹ̀lẹ̀ wàláhì ó ṣe déédéé ìfẹ́ ọlọ́run àtẹ̀gùn ni ọmọ ènìyàn ní iṣẹ́ kan ni ọgbàlérò ni ń ṣe ni kódà kéèyàn tó rò gbogbo ẹ̀ ó ṣe déédéé èròǹgbà látọ̀dọ̀ ọlọ́run ọwọ́ á sí nǹkan yẹn lọ́ máa sìn sí nǹkan yẹn lọ́ máa ń tọ́lọ́wọ́n ọba yọ́nú sí. Si kéèsì ọ̀tọ̀ nù tó fi jẹ́ pé àwọn nǹkan mí bẹ láyé èèyàn lè tiẹ̀ lé àtàjì ẹ̀ mẹ́sìn ìpè eléyìí o ẹ̀sìn ni ìpè eléyìí o ó ní nǹkan ṣe pẹ̀lú kọ́dà ó lè má jẹ́ ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n lè ó sì lè má jẹ́ ẹ̀sìn ṣùgbọ́n yóò jẹ́ èròǹgbà ìtọ́lọ́wọ̀n ọba fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ láyé tó níta ti lọ òun ni wípé olùmọ̀ wa ní faman àtọ́ àmúrọ̀hù gbogbo ẹni tó bá tẹ̀ láṣẹ ọlọ́run bímọ wà á tà bímọ àrọ́ dàhù ó wá mú ẹ̀wọ̀n ẹgbọ́ ò ẹni tó bá tẹ̀ láṣẹ ọlọ́run ó tún wá ó ṣe ń tọ́lọ́wọ́n ọba fẹ́ bímọ àrọ́ dàhù wọ́ṣá àhù mínú tọ́lọ́wọ́n ọba sì tún gbà lérò pé yọ́ọ́ máa rọrùn fún wọn láti ṣe é fọlá wòrè wọ ọlọ́wọ́n máa wá yọnu sí nǹkan yẹn yọnu ọlọ́wọ́n máa bá kí ni gbẹ̀yìn ẹ̀ wọ́n jẹ́nà yóò padà rà jẹ́nà ọlọ́wọ́n wọ́n máa ń kọ́ lápapẹ̀ ìrẹ̀lẹ̀ ẹ̀tọ́ bá wá yapa eléyìí fọlá wò sọ́kútúrú wọn òun ni wàá rí bínú ọlọ́wọ́n yóò padà wá wọ̀ náà ọlọ́wọ́n so eléyìí bó ṣe padà jásálì jẹ́nà eléyìí bó ṣe padà jásínà ìrọ́gà èròǹgbà méjì lọ́pàdé lára ẹni tọrọ tẹ jásálì jẹ́nà èròǹgbà ẹyọ kan lọ́pàdé nínú èròǹgbà méjèèjì ibi ẹni tí ọ̀rọ̀ tiẹ̀ ó já sí iná àti bínú ọlọ́run. ولو شاء الله تعالى من جميعهم الإبادة wọn ni bó tiẹ̀ jẹ́ pé bó àti kíní kejì nínú gbogbo ẹ̀dá ntọ́lọ́wọ̀n ọba fẹ́ lọ́dọ̀ wọn náà ni pé ká sẹ̀sìn òdodo ká wọ́n ti ẹ̀sìn fọ́lọ́n wà àrọ́dà àfẹ̀ríkáwóní lámìẹ̀kùn làhùn yẹ́dúnmí wọn ni wàlá ọ̀ṣà aláhu tààlà níjẹ́mi ẹ̀mí ìbàdàn wà àrọ́dà àfẹ̀ríkáwó lámìẹ̀kùn làhùn bùd ní zàlìkì wà lè àhàdìn. إلى معصية الله تعالى من سبيل ولا يخرج عن قضائه تعالى وقدره شيء من المخلوقات مثقال ذرة ونتبشكي أو أشريدي رمبالون gbogbo tí ń jẹ́ ayé pátá gbogbo tí ń jẹ́ bíbẹ tó bá ṣe pé ó ṣe léde èròǹgbà ọlọ́run ká máa sin ọlọ́run sẹ́nìkan kan wò ní ya aláìmoore tó bá wù ọlọ́run ọba bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè tó lè tó lè dá padà kò sẹ́ni tó lè ní ọmọ rí bẹ́ẹ̀ kò sí ẹni kankan tó lè ní ọmọ rí bẹ́ẹ̀ kò sì ní tí ẹ̀dá ọlọ́run ọba kan tí ó ṣẹ̀ lọ́run lórí rẹ̀ wọlé ayé kúrò yọ̀ ń kọ́ bá ọ̀dẹ̀ wọn kọ́ dárí ẹnìkan ò sì ní jáde nínú nítorí wa kọ̀ yẹn àkọọ́lẹ̀ yẹn kódà kí nǹkan yẹn kò sí bó ṣe lè kéré tó torí pé fàyínàmù làárọ̀ dáníkọlọ yìí wàlá mu àkìbalẹ̀ fọ́kìnì yìí wàlá mu bọ́ dalẹ̀ amúrí wàlá náà kẹwọ́ wàlá náà kẹwọ́ lima abúrọ́mù wàlá dàfẹ́ àdìmọ̀ kọ́dàrọ̀ ولذلك قال المفسرون هذا المعنى في قوله تعالى وقضى ربك ألا تعبدوا ìlà ìyá gbogbo ntòlùmọ̀ wa sọ láàrin òun náà ní wípé bó bá ṣe pé wà ní èròǹgbà ọlọ́run gbogbo ayé pátápátá wípé bẹ́ẹ̀ sì máa ṣe ni kò sì ní yàtọ̀ ọ̀rọ̀ yín ọ̀pàpọ̀ èrò yín ọ̀pàpọ̀ ẹ̀sìn yín ọ̀pàpọ̀ ìgbàgbọ́ yín ọ̀pàpọ̀ ipò yín ò wájú àwọn ọlọ́run tó bá ṣe kó gbà bẹ́ẹ̀ ni kò sí ẹnìkankan tó lè jáde nínú èròǹgbà yìí torí pé tọ́lọ́run bá kádàrá nǹkan ẹnìkankan ò lè sá pépé ní bátìrì lọ́ba wọn ẹnìkan ò sì lè sọ pé ìdájọ́ ọlọ́run ọba òun fẹ́ òun fẹ́ ṣe kí ni òun fẹ́ tako bẹ́ẹ̀ sì ni àṣẹ ọlọ́run èèyàn lè sọ pé èèyàn fẹ́ gbàgbọ́ mi yọ èèyàn sì lè tú nítorí wọn bá bá dé èyí sì lè dá padà tó bá kádàrà torí pé kí ni gbogbo ntọ́lọ́wọ́n ọba tó báyìí kọ báyìí ẹ̀dá ò lè ṣe kí ni kò lè dá padà mọ́ gbogbo àlàyé sọmárì òun náà ni ọ̀rọ̀ tá a ti sọ síwájú nínú Al-Qur'an nínú súnà nàbì èròǹgbà ọlọ́run àárín yìí tó sì jọ wẹ́ òun náà ni nǹkan sọ síwájú yìí bọ́mi ni ò ṣe ní ṣíṣe tí ò ní yẹ lẹ́sẹ̀ lábala ọ̀rọ̀ yìí ẹlòmíràn ibi tí kó ìdààmú bẹ́ẹ̀ ni lórí ìrònú pé ó ah, sì wá rí báyìí ẹni tí ń ṣe kèfèrí ẹni tí ń balẹ̀ jẹ́ ẹni tí ń ṣe ń ọ̀fẹ́ yóò ṣe wá ṣe é ó lè wá bá a lọ bẹ́ẹ̀ yóò wá jábọ̀ yóò wá jìyà tọ tọrọ wọn ò lágbára kó kó sàmì ẹ yọkàn rò kúrò ni ṣùgbọ́n ẹni tó bá mọ kí ni jọrọ Ọlọ́run kí ni jẹ àyà Ọlọ́run kí ni jẹ sìn Ọlọ́run kí ni jẹ mọ ẹsìn tó yẹ ká mọ nípa èròǹgbà tọrọ wọn bá gbà pẹ̀lú ẹ̀dá òun náà ní pápá jùlọ ayàtì àníwọn kàlẹ kàyìn ẹwọn tó parí ẹ inna Allaha kana aliman hakima dájúdájú olúwa ọmọ gbogbo nǹkan ọ̀jọ̀gbọ́n sì ni tó bá ṣe onírìíní ó lè má yẹ ẹ̀dá o òun fà tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ ẹ̀rí tẹ́lẹ̀ wọn ni tọ́ yóò ká fi gbogbo ẹ̀ ti sọ́dọ̀ ọ̀rọ̀ òye olúwa òye tí ẹ bá rí èèyàn tí ń ṣe dáadáa àti lè sọ ntaari lọ́wọ́lọ́wọ́ la mọ̀ kí lábọ̀ inna Allaha kana aliman hakima bíyàn bá ń ṣiṣẹ́ ibi àti lè sọ pé ẹni yíyá ọmọ náà ni o ọ̀daràn ni o eléyìí yóò jẹ ìyá wọn láyé ẹ̀dá ọ̀rọ̀ wọn afẹ́ntí ohun àwọn èèyàn lórílẹ̀ ló kù ní mọ̀sítọ́ bó ṣe wáyé kọ́dà nígbà míì táwọn olùmọ̀ àbáwọn ẹ̀yìn àwọn ẹ̀yìn àwọn tán máa ń tún jẹ́ òkodoro ọ̀rọ̀ nípa tó ní ṣe pẹ̀lú àlámọ̀rí bí yẹn bá wùwà ẹ̀ṣẹ̀ ńláńlá gẹ́gẹ́ bí ẹni tí ń bu ọlọ́run tí ń bu ànábì àbí tí ń fẹ́sùn ìsìláàmù ṣe yẹ̀yẹ́ àwọn agbègbè tí yìí débẹ̀ tí ọ̀rọ̀ yìí bá ká àwọn mùmí ní òdodo là ní tí wọ́n sọ náà ni ní tí ń sọ yìí o ẹni tí ń sọ̀rọ̀ yìí tó bá ṣe kó wà nínú ma ọlọ́run pé yóò kú lórí ẹ̀ ọlọ́run wọ́n ṣàfi ìyàtọ̀ pọ̀ jẹ́ àti pé ọ̀rọ̀ yẹn ó ní ó ṣe kí ni o tó bá ṣe pé bí ṣe ń bá a lọ yìí kò ní túbà o wọ́n fi àyàfi pé tọ́ bẹ́ẹ̀ bá rí èèyàn tí ń ṣiṣẹ́ ibi tí ń wà bí wọ́n láyé lè kù díẹ̀ tí ó kù ọlọ́run bá ti lè ṣe kí ni kọ́sítàmà náà kó kábàámà kó túbá nínú gbogbo tó gbé ilé ayé ẹ̀ ṣe. àfitẹ́ báyìí gbéyàn báyìí ó bá a lọ lórí iṣẹ́ bíi ẹ̀ anú rẹ̀ ìgbà yẹn ni yóò tún sọ pé tán eléyìí tó padà ti ń bá bọ̀ náà lọ bá lọ so bẹ́ẹ̀ náà lòdì kejì nínú ó tẹ̀ jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ bí bá jẹ́ mi rí tó sì wà sincere tó ní ẹ̀mí òdodo ọlọ́run kéékèèké ṣe nǹkan rẹ̀ bẹ́ẹ̀ o ọlọ́run ṣe ọlọ́run bá ní walladhina tadaw zadahum huda lèèyàn bá jẹ́ ẹni tí ń wá mọ̀nà ọlọ́run lódodo àdéhùn ọlọ́run pé yóò máa mọ̀nà sí ni yóò máa lékún ni eléyìí náà ètò kẹlòmínà láyà bíà òlàwà máa kọ́ sí ìrìn jìn kan èyí gbọ́dọ̀ má èyí gbọ́dọ̀ balẹ̀. torí pé kí ni ọlọ́wọ́n ọba ló ní ààbọ̀ àbẹ̀ olúwa kọ́mọ́sàdì àdá láti bọ̀ tán allahumma inna nas'aluka husna al-khitam fi al-umuri kulliha wa ajirna min khizyi dunya wa adabi al-akhirah innama al-a'malu bil-khawatim àti bọ̀ tán lábọ̀ ọlọ́wọ́n kọ́mọ́sàdì àdá lábọ̀ gbogbo mùsùlùmí ọlọ́mọ wa ṣàforíjì fún wọn gbogbo àwọn òkú wa ọlọ́mọ wa gbàgbọ́ wọn. òbu ẹni tí oku-die díẹ̀ àbókù inu alama àlámà yẹ ọ̀tọ̀ ní jẹ́rán ẹ̀rí àwọn kan la sọ̀rọ̀ wọn lánàá wàláhì wọn sí lójú ọ̀nà ọlọ wọn pe gbogbo àwọn èèyàn kèfèrí máa pe gbogbo mùsùlùmí kèfèrí àfi orí ìtìẹ kí ẹ wá gbé kọlọ parí ọlọ́run ọba bẹ́ẹ̀ ẹ wá wo mélòó lẹ wá fẹ́ káàdé wọn lọ́rùn nínú ọmọ mùsùlùmí tí wọ́n fojú rí dájú pèlè líle wọn àtún sọ kódà wọn sọ̀rọ̀ ní ìlú kọ kí ni ìyàtọ̀ wà àti Jacob wọn àtún pẹ̀lú ní pásítọ̀ ọmọ mùsùlùmí wọn ní pásítọ̀ pásítọ̀ kìnìkan wọn sì hàtàjì bí yẹ̀yẹ́ fẹ̀sìn ọlọ́run ọba ṣe وزين لهم الشيطان أعمالهم الشيطان أبتفاي كان يسوى لني تريني يتو قاتيني بي على كني كستن بوني ما ẹwà wúrú ọkàn yìí tọ gbogbo ẹ èèyàn wà fi ọ̀rọ̀ lẹ sọ́dọ̀ Ọlọ́run kò tọ Ọlọ́run bá kó sàmà náà wọn kọ má ṣe ẹnì kọkàn wà lọ́nà àbẹ olúwa kó má ṣàṣìyà dáadáa bọ.